ìkó alákọ̀ọ́kọ́ àdìgbà ẹlẹ́ẹ̀kejì òun náà ti wá fún ìrìn lónìí lẹ́yìn tí túmọ̀ sí pé Ramadan ọdún yìí bẹ́ẹ̀ ọkọ̀ ọjọ́ mẹ́sàn-án àti mẹ́wàá mẹ́wàá tọ́lọ́gbà ní kí oṣù yìí tó bá ní ó pé kọ́kẹ́ wa tó ní ó pé bákan náà mẹ́sàn-án ní tó bá ti fi oṣù pé tọ́lọ́gbà ní kẹwàá bákan náà abẹ́rẹ́ ọ̀rọ̀. mọ́ra àwọn ẹ̀sán àwọn ọlọ́tìgbẹ́ fún hajj níṣẹ́sẹ̀ àti mọ́ra àti mẹ́nubà lánàá àti májèmọ̀ tí ọ̀gbọ́n náà pé kárẹ́ńtọ́fẹ́ ti hajj àtọ́fẹ́ ti mọ́ra yálà ọkùnrin ni àbí obìnrin. afúnwáṣe àlàyé nípa bóòlù àṣeéṣe mọ́ra ìyẹn lánàá lẹ́yìn ìgbà tí wọ́n bóòlù àṣeéṣe mọ́ra ẹ̀ka tó wà láyé bàbá fẹ́ ṣe hajj báwo la ṣe ṣe ìkíní hajj ṣíṣe ọ̀nà mẹ́ta ló pín sí tí màkìyàn jẹ́ mùtàmáfẹ́ràn tàbí kọ́ọ́rẹ́mù tàbí mọ́fẹ́rẹ́mù ọ̀nà mẹ́ta tí hajj ti o pín sí ìfọ́rọ̀ oníkéyìí ó hajj lórí nìkan sọ hajj nìkan lè ló ṣe kò ní ní múra kò ní ní mú ìfúrọ́ọ̀dù ni ẹ bá ṣe àdìbà mú fúrẹ́dù kò ní mú níbi àpèjúwe rẹ̀ lé wọn. bí wọ́n bá ṣe ń parí bí ajọ́ kejì tá a sọ pé lèyìn ti múlẹ̀ tó fi mẹ́ka àbí àdúrà ti tẹ̀ ọ̀kọ́ gbà lọ́wọ́ níbo tí àmẹ́yà rẹ̀ á lè ìyẹn tó lè pẹ̀lú ìfà ọ̀dà ni mo pé òun fẹ́ ìṣẹ́yà irú ẹni báwọn tí èdè ọjọ́ kẹjọ yóò mọ̀ tẹ́lẹ̀yà táwọn yóò péjọ sí mìíràn tí wọ́n fi lọ sáràpá tí wọ́n fi bọ̀ tí èdè ọjọ́ kẹwàá ọjọ́ kejì àràpá lẹ́yìn tó bá tó ṣe àwọn ọ̀fẹ́ bíi mélòó ìyẹn tó bá jẹ́ pé ìfọwọ́ rẹ̀ èèyàn bá jẹ́ bẹ́ẹ̀ ló ń bí ẹ̀dá pé ẹ̀kọ́rọ́ ọ̀nà ìkọ́rọ́ ọ̀nà ni pé àti wúlọ́lá àti hajj méjèèjì yóò ṣe pọ̀ lẹ́ẹ̀kan náà irú ẹni báyìí náà táìpì ọjọ́ kejì nínú oṣù ṣàwárà lóbi múlẹ̀ sí ìlú mẹ́ka fóònù náà ó fi parí hajj rẹ̀ síbi pọ́ parí tàbí ọ̀bẹ ẹ̀rọ lẹ́yìn tó ti gbọ́n náà tó ti lè kó gan èmi ò fún láǹfààní láti pààrọ̀ aṣọ aṣọ ìyàrá ọ̀nà ìta kò ní ọ̀nà lára rẹ̀ ṣùgbọ́n sẹ́ńtítà náà kàn ló ṣe bí àmàdúnà ló gbà wọ mẹ́fà àbúyá àbúrò àlẹ́ gbọ́dọ̀ ìlẹ̀ ìfà ìbẹ̀rẹ̀ tó ti gbé ìyàrá ọ̀nà bóun bá ti adé mẹ́ka ó kà wá fún ó ti fáyọ̀ láàrin sọ̀rọ̀ àti márùwà òun ti lẹ́nu láti pa àwọn ọmọ aṣọ ìyẹn jẹ́ ìbáàdì máa ìyàtọ̀ tó ń bẹ láàrin mẹ́fẹ̀ máa yẹni pé ọ̀nà mẹ́ta mẹ́fẹ̀ á sì ìlókun sí tí ìmàkéyìn ọ̀dá nìkan ṣe tọ́ lónìí kan tàbí ó ti pé àti ájì àti ńlá méjèèjì lè yọ ọkọ̀ papọ̀ ìkẹta ni kí ìwọ kò ṣe ńlá lọ́dọ̀ nìkan náà kò ṣe ńlá tí ò ní wálé kó sì ájì kó tó ti pé yọ yẹn ní jẹ́ àtàmọ́tòrò yẹn jẹ́ àwọn oríṣìí ìṣe àjẹ mẹ́ta ètí ń bẹ. bí ìbá ti á pé aṣọ mẹ́rù mi wọ̀ tí yẹn bá ní akọ́ ìfẹ́ ṣe àjẹ ìwé ẹni báwọn àbọ̀dá ní àkọ́kọ́ àwọn ìgbẹ́ka pẹ̀lú ìfúnpẹ́ pé ọgbọ̀dọ̀ jìnnà sí èyí wọn ní kó ṣe é bọ́bá ṣe é ó ṣe é kí á di ọ̀rẹ́ ọ̀ ó yìí kó ṣe pé ìtàn nìkan òní yóò ṣe kí wọ́n lọ mọ̀ ọ́. ìkíní bẹ̀rẹ̀ pé kò gbọ́dọ̀ wọ aṣọ èyí tó ti bí ara ní sáìsì ara. ìtumọ̀ lọ sí pé kò gbọ́dọ̀ dé fìlà sórí kò gbọ́dọ̀ wọ tíṣà kò gbọ́dọ̀ lọ bùbá ṣòkòtò trọ́gà àti ṣòkòtò bùbá kódà aṣọ pélébé èyí tá ń wọ ìsàlẹ̀ ara gbọ́dọ̀ lọ wọn ìbọ̀ tẹ̀lé sọ́ọ̀tì kò gbọ́dọ̀ tẹ́ wọn bákan náà ìbọ̀wọ́ lọ́ọ̀ kò gbọ́dọ̀ tẹ́ wọn. yàrá àwọn kan tó gbọ́dọ̀ jìnnà sí ò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ lọ lọ́fíńdà kò gbọ́dọ̀ sí sára kò gbọ́dọ̀ sí sí aṣọ lẹ́yìn tó láti mú àníyàn pé òun fẹ́ ti hájì wa ẹ̀ ń bá wa dáwọ̀ ó ní tàbí bí ó ṣe àyẹ̀wò ẹ̀kọ́ èékánná ọwọ́ tẹsẹ̀ kò gbọdọ̀ gbé irun orí irun ara gbogbo títí wọn bá wà lára rẹ̀ pátápátá kò gbọdọ̀ mú kàkà kúrò kò gbọdọ̀ jẹ bẹ́ẹ̀ sì ni kò sì gbọdọ̀ bá ló jẹ pé ìgbà láti bẹ fún láti ṣe bẹ́ẹ̀ kó tó di pé yóò gbé ìṣòro ẹrí bá ní ti kọwé kó tó ra ṣe kó tó ra lóge kó tó wọṣọ kó náà kó láti mọ àtàkùn ọba tó lè pa kan tọ́ba tẹ̀lé mẹ́ta náà jù tọ́pa kájà ìkejì sọ́wọ́ òkè ó lè rọ̀ láti àwọn ọmọ sí àkàlẹ́. sọ́wọ́n nípa gbọ́dọ̀ gbọ́dọ̀ títí ọ̀gbọ́dọ̀ ṣe lábala lọ́kẹ́ndà lọ́kẹ́ndà kò gbọ́dọ̀ lò ó ọṣẹ tí a bá fi lọ́kẹ́ndà sí kò gbọ́dọ̀ fọ́ náà ọwọ́ kò sì gbọ́dọ̀ fi wẹ̀ títí yóò fi sẹ́ni ní àrùn lọ sí jámọ́rọ́ níbi tí ó ti lẹ̀ wò tí ó ti dúnà àti tí ó ti fà orí rẹ̀ tó ẹni pé ìmọ̀ ẹni tó láǹfààní láti sàmùlọ́dà kalẹ̀. ẹni tó bẹ̀rẹ̀ àkọ́kọ́rò ní ọgbọ́dọ̀ tẹ̀gbẹ́ ọgbọ́dọ̀ ẹran orí ilẹ̀ ṣùgbọ́n ẹran orí ẹran orí orí ọlànà láti tẹ̀gbẹ́ rẹ̀ bí abẹ́ẹ̀dẹ́ alákàtà ìgbẹ́yìnbá ẹja lórí ọlànà láti tẹ̀gbẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ọdẹ ètò jẹ́ ẹnu orí ilẹ̀ bí ìgbàlá ní àgbáyé ní ẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèwọ̀ ni yóò bá jẹ́ àbájá ti máa sọ lóòrò mi èèyàn kò lè dẹ́dẹ́. obìnrin èèyàn èèyàn gbọ́dọ̀ bá láṣepọ̀ bí àbáyé lè bá láṣepọ̀ á sì ń bàjẹ́ ọbàjẹ́ yóò tún máa tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ wọn. ìkẹta ni wípé ọgbọdọ̀ ọgbọdọ̀ pa orí bí ẹ̀rà nìkan lébi òkè sára nǹkan lẹ́ẹ̀kẹ́ ni pé ó tún láàbì fún láti ṣe àdùn ní ọdún èsì ọba tẹ̀lé nínú àdùn láti ọba wà láti ọba wà ẹ̀ṣẹ̀ dídá ìyàgbọ́dọ̀ láti wà àdùn ìyàn dídá ìwà àtọ́jú ìyàgbọ́dọ̀ ìyàgbọ́dọ̀ àwọn kankan àkàlẹ̀ ìlànà àti alọ́nà àti tí ọ̀gbọ́dọ̀ kí bá ti káàdì rẹ̀ yóò jẹ́ àdìsàn dá ọlọ́run ó gbà wọlé owó rẹ̀ kó lè bá jẹ́ èsì òdì kúta ìfọ̀sẹ̀sẹ̀ rẹ̀ kó lè bá jẹ́ èsì pé ọlọ́run ó dùn fẹ́ lórí tó ṣe ájú ìní báwọn kan àti ẹni tó ń ṣe ájú ọmọ rẹ̀ táwọn fi tẹ̀sán fún ọ̀rọ̀ ìgbé fílà kéde pé tùmọ̀ rẹ̀ ti pé èèyàn gbọ́dọ̀ wà lábẹ́ fẹ́ǹsì kéde pé tùmọ̀ rẹ̀ ti pé èèyàn gbọ́dọ̀ wọnú ọkọ̀ rárá aṣọ tí ẹ bá ń rí nígbà ìsìn ara tó ní ọkọ tó wọlé ìsìn ìwọ nìkan tó wọlé ọkọ tó rí ìròyìn kan ní lẹ́lẹ̀ tó àṣìlọ lẹ́yìn ìyẹn láǹfààní láti wọkọ̀ ìyẹn láǹfààní láti wọlé abẹ́ tẹ́ǹtì ìyẹn láǹfààní láti lo aago kí n ṣe ọ̀rẹ́ là kò ní lórí láti lọ akálàṣe ní àbájá láti lásìkò ọ̀gbẹ́là tó fẹ́ kéèyàn lò ọ̀gbẹ́kọ̀jọ́ pé ìjọ jẹ aláwọ̀ funfun.

ìgbà tó ní ọjọ́ ìgbẹ́jọ́ nínú oṣù ìgbẹ́jọ́ ìjà ọjọ́ ìmọ̀ràn àgbẹ̀ ní yọ̀ọ̀mù ẹlẹ́yà àlejò ó fi ìlú mẹ́ta sílẹ̀ ó wọlé mìíràn lẹ́yìn tó ṣe làbẹ́ ìkàtọ́ ọ̀gbọ̀n làbẹ́ làbẹ́ ìkàláṣẹ́ ìkàlá làbẹ́ ìnà ìhàmdà wà náà nípa lábàá ìgbọ́dọ̀ làá ṣe ìkàlá gbọ́dọ̀ ìyá àti ìmọ̀ràn وأمر ọwọ́ apá wọn àti rẹ̀ ọ̀pá wọn láti ìrọ̀lọ́ ọ̀dọ̀ láwọn tàbí àyọ̀rẹ́ ìlú ìhàlì oníṣòwò gbọ́dọ̀ nǹkan ìfẹsẹ̀ àti tí wọ́n mú wa. àyè ìdáwà náà ni o èyí bá lè kó kọ́tọ̀ sí ibẹ̀ náà ní ọ̀sẹ̀ ní gbọ́dọ̀ pé àwọn fẹ́ ti àjò wá. bẹ́ẹ̀ lọ pa mọ́lẹ́sẹ̀ lè pàwọ́ àti ìrìnàjò ولم يأمر بطواف الوداع فقامت الأمور الطواف عند البر عجبت ساعتين ساعتين بغلان لبيت بل ذلك على أن سنة من روض الحج من آل مكة وغيره من المسلمين فيها ومن المحرمين yálà ara náà kàní ẹni tó bá kàní lé wọ̀tẹ́ lẹ́yìn àtàwọn tí wọ́n yọ̀rọ̀ báwọn tí wọ́n jẹ́ òní ìlú mílẹ̀ tó kọ̀ ìgbé nàìjíríà nínú àwọn tó ṣe pé àwọn náà ń gbé ìlú mọ́ta ṣùgbọ́n tí wọ́n kì í sọ mọ́ta àìpẹ́ ẹ̀sẹ̀ kọ́ àwọn tó kéwì pé wọ́n ti ṣe ń múra sáwọn ní àti parí múra ní ti bọ́ra alẹ́ òmìnir nígbà tí màmá ti ń bẹ̀rù láti mú láti wọ ìrọ̀rùn láti mú àní àti láti mú wá. bàbá mi sọ àwọn ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ni àníyàn ń rọra omi màmá omi nígbà fàkàtọ́ ọ̀bá àyè àyè lẹ́nu ṣùgbọ́n náà kájà láti wọ́n rí nǹkan oṣù náà. فَتَعَذَّرَ عَلَيْهَا eléyìí wá ní ó sòrò fún wa láti ṣe tọ̀wá òdìkí tọ̀wá kọ̀kọ́rọ́ nù torí pé yìí ṣe tọ̀wá láì wà ní mara òjò wọn láǹfààní láti ṣe tọ̀wá kọ́bùlà fún wọn ní ìlànà kó tó di pé màmá wọn sallallahu alaihi wa sallam ànábì wá pa màmá ànábì pa mọ́ à ń tẹ̀sẹ̀ jìnnà lọ́yà tó ní bó ṣe wà ní nǹkan oṣù náà ó yà lọ wẹ̀ wọ́tí ló ti hajj má ní ìgbà kó fẹ́ ti hajj bàbá àwọn ọ̀dà ẹ̀ka àmì náà bá ṣe bẹ́ẹ̀ fàtọ́rọ́ kọ́rin náà kàánú bẹ́ẹ̀ ni hajj wà lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n á yà ní ẹ̀fẹ̀ àníyàn àtàwọn tún ìní akọ́dà ẹgbẹ́ fáwọn ọ̀pọ̀ ṣe ń múra lẹ́yìn ń rọ́ àwọn wàṣẹ́ àti lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n gbàtà ti lè ṣe nǹkan oṣù wọn ò láǹfààní láti kọ́kọ́ ṣe lọ́sọ̀rọ̀ kó tó bá ṣe àjà lẹ́yìn rẹ̀ ajẹ́ pé ó ti di pé wọ́n kọ̀ ọ̀nà yóò fi ajẹ́ pé kèèrọ́ọ̀nù ònìkùnà ònìmọ̀ṣe. wọ́n kọ́ ti sọ́nà rọ̀ sọ́lọ́ òṣìṣẹ́ náà lọ́sọ̀rọ̀ báwọn ènìyàn náà àtàwọn ààrẹ tí wọ́n kọ̀ wọ́ pẹ̀lú ìṣẹ́ náà bá ní ọdún náà ìbàjẹ́ débi náà ìran lọ́ọ̀rì wọn kì níbẹ̀ ìran áfírì mágírìbì àṣàì wọn kì níbẹ̀ kódà àfúnbá ọjọ́ kẹsàn-án àfúnbá ọjọ́ àrùbá mìíràn náà ni wọ́n ti fi àwọn olóògùn mẹ́rin mẹ́rin wọn ṣùgbọ́n mo àti já mọ́ ọ́n àjẹ́ pé ẹ̀kọ́ mi wúlò ní àbáwọ̀ àwọn èèyàn èyí ṣe já mọ́ ọ́n akálàṣe ẹ̀ fi kọ́ sóòrò ìrànlọ́kà mẹ́rin ẹ̀ kì í lọ́kà méjì òun mẹ́ta méjì ẹ̀ fà ó lé nílẹ̀ ló ṣe wà ìrìnkè súnà ọ̀dẹ́lẹ́nu. náà dúnà dúnà dẹ́wọ̀n وهذا هو السنة إذن كان كان السنة لا تقشي عن النبي صلى الله عليه وسلم ويظن الرجال في هذه الرحلة أن يستجدوا بالتلبية ما هذا تتبان له لكننا يتبان منها تهدم كي موقعي فلقل لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة له الملك لا شريك له ويذكر الله عز وجل بكنا كما شاركه به كما فنسي الله وقراءة القرآن فيما كيا القرآن لا يمنع الله وغير ذلك من غير الخير أكمل أني لو جبنا إذا جبنا إذا جبنا فقد واستقامة قد دعوة من الله أتوقع ومنا أتوقع تنوى سنين olùsèdáwà olùkọ̀rọ̀ lọ́nà báwọn ìṣòro olùbáwọn sọ̀rọ̀ lọ́nà wọlé àgbẹ̀ ìnáwó ọ̀rẹ́ tó wà àti ọ̀tọ̀ olùkọ̀ fún bákan náà dáadáa báwọn ìlú ilẹ̀ tí mo ṣe olùkọ̀ fún láti ṣe láti ṣe dára àwọn tó lórí kí àti lè ṣe alẹ́sán ìgbàlùmọ̀lá ṣe dáadáa sáwọn aláìní àwọn tí wọn wọ́ orí fún alówó fún àlejò. fọlọ́nà tọ́lá ti ṣam ìyàwó máa rọ̀ kàtà ìbànújẹ́ kí ìrún mára ní ìta ìrún lórí ọ̀sìn mágbègbè ìṣá ìyẹn lọ́jọ́ kẹjọ ìgbó láàárọ̀ ọjọ́ kẹsàn-án ìṣọjọ́ àrọ̀ká lẹ́yìn tí wọ́n kí àbúrò àtẹ̀yìn ànábì farabalẹ̀ tó fi pé òun yọ ìgbà tó ń yọ àwájà ọ̀dọ̀báwọn àlejò ọ̀sẹ̀ làwọn ààbò ọ̀dọ̀báwọn ní ìlà àmọ̀fáàlà báyìí bí ti mọ́lẹ́lẹ́ àlàfà náà tó ń tàmú ẹ̀mí wá rẹ̀ tó ń tàmú àlẹ́ wọ́n bẹ̀rẹ̀ obìnrin àlàfà. nínú nínú ìlàjì àwọn yẹn ti lọ bẹ́ẹ̀ ìkàgbọ́n lọ bẹ́ẹ̀ ìkàgbọ́n lọ bẹ́ẹ̀ ومنهم من يكبر أن تشي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما كان كل عن بينهم فلما وصل عرفات ومن كان جرى ثم كان جرى نزل بقربة من شعره بذل له وتصلى به عليه الصلاة والسلام ìbàdí ti dára kan wọ́n ti bá pèsè ààyè ibi tí ó dúró sí tá a lè pè ní bíi tẹ́ǹtì tí a ń pè ní bọ́ọ̀mù dóòmù wọ́n ti bá ti ṣe òkè rẹ̀ ìyẹn rẹ̀ òní àdàbò wọ́n sọ̀tọ̀ lọ́dí ẹni pé ibẹ̀ ni ànẹ́bì lọ́ra bọ́ sí tó di tí ò di títí ìṣí ìbò ọ̀dọ́lọ́dá àyíká eléyìí náà على جواز أن يستدل الاحتجاج في رسول الاحتجاج هو يقول ولا بين موجي لا بين سنتي tàbí lábẹ́ ẹbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí ò túmọ̀ sí pé o ti gba àkórí o kò túmọ̀ sí pé o ti débi lọ. wọ́n lẹ́nu náà gba ìrànṣẹ́ ìgbà tó ti gbóhùn sí yẹ kàní tí àsìkò máa yẹ láàbò tó rọ́jò bàbá bàtà ọ̀rẹ́ ìtàlá tó lọ́sọ̀lá. وخطب الناس الذي بني كان هو مولد وخطب الناس وقام الله وذكرهم وعلمهم على حجه على بواجه طبعا عم عمل سمونا نبقى الحج حج أنا من شهر وحذرهم من الجبال nínú àwọn طبعا tó bá wọn sọ níjọ́ لكن ó ní kí wọ́n ṣọ́ra fún owó èlé níbí gbà. wà á máa ń ja ìgbéyà àwọn iṣẹ́ burúkú èyí tó kún ọwọ́ àwọn èèyàn nígbà ìgbà kan àdébìnrin kí wọ́n jìnnà sí wà á ó sì fún ọ nílò pé ànàbìnrin àrùn wà á wà á lọ́rùn wà á bọ́ lọ́rùn àlẹ́ ìhàwọ́ wà á mọ̀rọ̀ bí àìsàn bí kìtàbí ta wà alábìsí kan mọ̀ wípé owó olówó ní gbígbà èèwọ̀ ní o ọmọdé àti ọmọdé àti bíbàjẹ́ ẹ sọ́ra fún o èèwọ̀ ní o wà náà bẹ̀rẹ̀ lọ́sọ̀rọ̀ lórí tábìlá ọ̀sán ìṣòwòlè bẹ́ẹ̀ lọ pamọ́ pé kíra ọlọ́run àti àbíyèsè ànábì méjèèjì ẹbí mú ẹbí méjèèjì wájú ọmọ àdáyé yìí wà á sọ̀bára ọmọ ó tún wá fi kún un pé àná ìdáyẹ̀ bẹ̀rẹ̀ lọ ìdáníṣẹ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ sọnù láéláé máa dà máa bá ti ní bìkítà láì sọ́nà tẹ̀lé sórí ìsọ̀tún láwọn àlejò ńlá lóògùn ọ̀tẹ̀ bá ń di tíra wọn náà àti súnà ní ẹ̀ bá ń mú sí kọ́ ẹ̀ẹ́dẹ̀ sọnù. pẹ̀lú àwọn ọ̀rẹ́ ìlú mi àti tó ètò kíláàsì ọjọ́ ọ̀nà gbogbo mùsùlùmí yálà àwọn tí ń di aláṣẹ àbẹ̀yìn tí ń darí ángẹ̀lẹ́gbẹ̀dù ní àrùn nàìjíríà àsọ̀wọ́lẹ̀ káàdì nípa yìí ní ọjọ́ kẹwàá ní ọjọ́ kẹsàn-án nínú oṣù lọ́lẹ́yà àṣẹ tọ́pa lọ́jọ́ náà lọ́wọ́ kájí omi wọ́n yẹ sọ pé màá lè kíkàlùkù ká máa ṣe àmúlò ọ̀rọ̀ yìí wáyé lọ́la ìgbà mi nínú ẹ̀mí àyè àtọ́kì ìgbàlè lá wọ́n tó nà ìgbà mi sọ́dún láwọn àlè ìgbàlè bẹ́ẹ̀ lọ́sí láti ṣùgbọ́n tẹ́tẹ́ aláṣẹ àwọn ilé ìgbìyànjọ́ tẹ́tẹ́ fún síra ọlọ́run àbùsùn àdàbí òyìnbó lè bá wọn kì í ṣe ìdájọ́ wáyé ìlú ṣùgbọ́n bá wọn lè bá ààbò ìlẹ́yà bákan náà àwọn tí ń jẹ́ ọmọ àlọ́ kí wọ́n ṣe ń kíláàsì fún wọn ẹjọ́ wọn wọn ti ní kọ́sọ́márì kọ́ ní àtúnṣe kọ́ kó ní àìkọ́ kan kò wá sí kọ́ kọ́ ṣèlú àṣèlú àkọ́ òyìnbó kọ́ wá ṣíṣe bẹ́ẹ̀ omi ìṣe àmúlò kíkọ ojú ọ̀nà ìyì àti àkànlé àtọ́ríire ọ̀nà bí àtìṣègbélé àwàkà àtìmọ́ àti yíyewé lílà níbi ìdíyàn àtàyé àtijọ́ ìrìnlẹ̀ àlùkìyàmù wọ́n ti kọ́ sọ́ọ́ sí ní ìdáraléka fọlọ́nfọ́n ìwà ṣẹ́gun bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ àmúlò àwọn tí ó rà kíra ọlọ́run àti tí خرج إلى الموقف وقدم الجنة لينا عليه وقدت من يوم عرفة ووقف دابته لولي كان مولد لولي كان رواه يذكر الله إلى المتى بجره بنت الله ويدعوه إلى المتى دعاء عند الله بالمدرج ويرفع يديه معه لا تطوع ọwọ́ rẹ̀ méjèèjì ó gbé òkè lẹ́yìn tí ń bẹ lọ́nà ṣáàtà bọ́ọ̀lù ṣọ́ọ̀n tèmi wípé òun wọ̀. wàkàlà wọn fẹ́ràn dáre àjọ lọ́jọ́ náà lọ́rùn àti bí òun àwẹ̀wò. فعلم بذلك أن المشروع للحجاج أن يفعل كالطير في عرفات. عليك أنت فاهم فهذا كان من láti wọ́n ti wọlé pé báwọn bá ṣe ní àràká báyìí ló ṣe ti ní káwọn ní òṣèṣe o wọ́n lè sọ pé lórí ìdìbò ńlá lárọ̀ká kìí ṣe kọ́kọ́ pín pín pín ìlànà ńlá ọ̀pọ̀lọpọ̀ àwọn alára ti wà àwọn alára àjà ní wọ́n ti wà lárọ̀ká tó ti kọ́ ń lọ báyìí àbẹ́ńkì nǹkan lórí àtẹ̀wáṣẹ́yìn wákàtí wọn dá àwọn ti di alára àjò yàtọ̀ tẹ́lẹ̀ àwọn tí ó jẹ́ ọkùnrin bábàkà ní lórí tó wọn ti tó tó yóò fi ìgbà láàyè láti fi ìdílé lọ́sọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àti ìmú ọ̀jọ́ kan bá ní ìgbésẹ̀ ṣe pẹ̀lú bábàkà tó lórí fún òtí dáná fún òtí dáná tó bí a ìwé ìwé ti bí a ní ọ̀pọ̀lọpọ̀ yẹn tí ẹ̀kọ́ ọ̀gá ti

يرضى ونبقى ونبقى لا لا أقوى من مدن جوبا ومدن وقد àyè láti ń jẹ́ àràbá omi ìlú tẹ̀lé tó ní ìlú kò wá jẹ́ àràbá nọ́mbà sábà níbi náà níbi náà níbi ìlú ìlú náà ní owó àti ìpàdé àti níbi ìlú ọ̀pọ̀ owó àti ìpàdé.

ẹ̀dá kan ń gbọ́dọ̀ ànábì tí ó sí nínú gàdífà ẹ̀wá pọ̀ ní gbàgbọ́ ẹ̀wá fi hàn mí. وقد رخص النبي صلى الله عليه وسلم ليلة مزدلفة للذهب أن ينصرفوا إلى منى بليل. وجد الله أصحابه أن كان أمري مختلفا فتقام بين فيه دل ذلك أنه لا حرج على الدعم من رسالة المرضى والشيوخ ومن تبعهم بثوابه من مختلف العلمين في مثل هذه البلد أعلم بالرخصة وحمل من المشقة. Ini dia pertama yang dipilih. Kusiat kó bá wọn bá jẹ́ ọ̀lẹ́ sára wọn tó lẹ lóbìnrin àbáwọn sára wọn ò àbáwọn tó ń jẹ arúgbó lọ́kùnrin lóbìnrin. wọ́n ń tẹ̀lé àwọn àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn ní wọ́n ń náà irú àwọn èèyàn àdúgbò mọ́ káwọn máa sùn nínú tẹ̀lé báyìí káwọn máa lọ sí ìmọ̀ nígbà tó gba ìgbà méjì láwọn ẹ̀rọ ọ̀pọ̀ wọ́n ṣe lẹ́yìn. lẹ́yìn tí ti fẹ́ sọ ilé fún èyí sáà ti ṣe náà ti ń jẹ́ àgbàlagbà lọ́kùnrin lóbìnrin àbáwọn sábà mọ̀ yá ilẹ̀kùn náà ti ṣe mọ́. wàhálà ni màṣá kò tó láàrin bàbá náà káyọ̀ bá a lọ pé.

máa tẹ̀lé àwọn ọmọ ya wọ́n wá ṣe lọ́fíńdà tó wọn rẹ̀ tó hàn ní náà wọ́n ti dára níbi. wọ́n fi ìdàpọ̀ lọ́wọ́ àwọn àlejò ọ̀sán ìyá omi náà kàlẹ̀. àwọn ìwà bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́kọ̀ọ̀kan ìdèjì lọ́wọ́ òṣìṣẹ́ lọ́wọ́ àbàkọ́nù lọ́wọ́ àlejò ọ̀sán lọ́jọ́ ọ̀sán pé kí n dájọ́ máa kó tó lè fi yọ lẹ́kùn súnà ní wípé kéèyàn kọ́kọ́ lẹ́kùn lẹ́yìn òkú lílẹ̀ òní kọ́ fa orí kọ́gbọ́nà sùnà wọn yóò ń bèrè púpọ̀ ìdí òkúta tábàrí ní ìwádìí pé wípé bàbá àkọ́kọ́ yẹn ní ẹ̀kọ́ ó ti kọ́kọ́ dú ẹran kó tó lè fi yọ lẹ òkú ọjọ́ kejì àkọ́kọ́ àti ẹsẹ̀ ti gbé àlàkọ̀ ọ̀gbìn yẹn gbà irun tó kọ́ fa kó tó fi yọ lù wọ́n mẹ́rin àfáàdà ìlẹ́lẹ́fẹ́ ti kọ́mọ̀ yẹn nìyà àti pé kí ni ìdájọ́ ìlú ti fi pé bó ṣe ń bọ̀ láti mọ́ tẹ̀lé bá ilé ọlọ́run lọ́gbà lọ́kọ́ gbà lọ ọlọ́run ti wá fún ìlú fàájọ́ ọ̀rọ̀ kí ni ìdájọ́ àwọn tá a kálẹ̀ ìlú ìṣẹ̀lọ́ bí a ti ń béèrè ìbéèrè kọ̀ọ̀kan ìtàlẹ́ افعل ولا حرج lọ́jọ́ náà lọ ẹgbẹ́ pàdé ti wá ó ní kò sí béèrè kàtẹ́yìn fún ọgbẹ́ ìlú àárín bí lẹ́yìn tí wọ́n yá ilé ẹ̀kọ́ sí ìwájú ìlú ti káyìn ìjọ ẹ̀kọ́ ti káyìn ìlú ti ìwájú gbogbo béèrè ní pátá nígbàgbọ́ ti dá mi pé ìfàl wàlà àròjù ṣé kò sí ẹ̀nà ọ̀ṣẹ́ tẹ̀lé. wọ́n sàádà wúrọ̀ bẹ̀rẹ̀ ẹnì kan tó gbélé rẹ̀ pé ìyá ọ̀sán ilé òjijì náà làbáyétò kọ́pìlà àtúnfà ilé òjijì náà sáájú ní ọkọ̀ pọ̀jù láàrin ìjọba àti márùwà kó tó lè pé mo ti tọ̀ wá fún kí n dájọ́ láti ní báyìí ó àkọọ́lẹ̀ náà àwọ̀ ànábìyí kò tiẹ̀ ṣe ń bẹ̀ fáwọn ìlú. lọ́kùn lónìí lọ́kùn ẹran àdáyé lọ́ka ìdàkà àlẹ́yìn àdìyẹ ọmọ yá àlẹ́ lẹ́yìn náà. ìlànà ó lè lé ẹ̀rù ó lè wọ̀ ṣòkòtò ó lè wọ̀ bàtà aláàbò ó lè wọ̀ wọ́yà àwọn ẹyẹ ọ̀rọ̀ ó lè lọ sí ìdàgbà wọ́yà bá ìlànà ó tó ṣe ní ọ̀nà àlẹ́ ìrìn náà gbogbo tó dé wọ̀ fún láti ṣe nígbà òṣèlú fún akọ̀ọ̀kan láti kópa kájà ó lè gbogbo ẹ̀rọ ìjọba fún ìyàwó rẹ̀ nìkan ni òsì ìlànà bed. أما كان الحال مفردا أو قارنا وتكون شيئا أجل أنصار لغة شيء أو قارنا أبي حج أتمنى من شيء أيضا فيه قال الأول إبقى سفيان لقوة تشيلا من الكفاء المروى نقول سيئة لك eléyìí ló ti tó yẹn nígbà yẹn pé fáyìn kò ṣe nígbà tó wá fún tọ̀wáfù ìgbọ̀dọ̀ mi tàwáfù lẹ́yìn ó ṣe ní àbàtà ìgbọ̀dọ̀ ẹ̀sìn mẹ́ta tàwáfù ẹlẹ́ẹ̀kejì ìfàájọ́ oṣù lẹ́yìn ó ṣe níjọ́ kejì àràfà tọ̀wáfù wàdà òní tàwáfù ìdàgbẹ́rẹ́ tó ti bá ní àwọn àfà tí a kà á kẹ́ni ọ̀nà méje òní tàwáfù ìlọ́kùn fi. àmì ìkànnì hajj mọ́tòlá àwọn kọ́ فإن لم يسمع ما طواف القدوم وتجد بجدي قمش طواف القدوم كنت سعي وقوت فيه لا من صفاء أتمروا أجدوا بأنبهم يجب عليه أن يسعى ما طواف الإفادة إذا كنت طواف تجد لي معاجي إذا أنبهم أقول لك ويكون قد سلام من صفاء أتمروا ثم رجع رسول الله صلى الله عليه